نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه àpẹ́ṣà ah, lákọ̀ọ́kọ́ ni pé obìnrin hmm. bá ń wé tí wọ́n jẹ ọkọ̀ ẹ̀ ṣe iṣẹ́ ọba ìsọsíkò sọ́nà tẹ́ẹ̀ fi lè títí bí òkè nínú ṣe rí ẹ bá bẹ̀rẹ̀ question yín látorí wípé ṣé kò sí lára duty obìnrin pé kó fẹ́ kan protect dúkìá ọkọ ẹ̀ àbí ọlọ́run bá sọ ọlọ́run ní fàṣọ́ọ̀lì háàtù obìnrin rẹ̀ kọ́ọ̀lì táàtù yóò jẹ́ tó wà fún bí jẹ́ sọ́lọ́run ló tẹ̀lé ọ̀rọ̀ yóò sì tẹ̀lé àti ọkọ rẹ̀ háàfì rọ́ọ̀tún lè lọ́rọ̀ ẹbí bí máa hàfihàn lọ́la yóò jẹ́ ìsọ́ yóò protect tọ́kọ rẹ̀ ò bá sí lára ń ti tọ́lọ́wọ́ bá ní kó sọ yóò sọ́ra rẹ̀ yóò sì sọ dúkìá ọpẹ́ ara duty obìnrin náà tó bá ti fẹ́ẹ̀lì mẹ́ òun ti fẹ́ẹ̀lì ń bi àdéhùn tó ń gbé ọlọ́wọ́ bá wá fọ́kùnrin ní chance kó ń kọ̀ rẹ̀ ti fẹ́ẹ̀lì ọ̀yìn tẹ́gbọ́n bí discipline lè wà bẹ́ẹ̀ sí sọ ṣùgbọ́n tẹ́ wà rẹ̀ ṣe discipline yẹn náà kọ́ ẹ̀mọ́ tẹ́yìn bóbìnrin bá ti ń wéṣì oúnjẹ ẹ̀mọ́ fi àìmọ́ jẹun fi discipline tó pé jíjẹ èèyàn ní ìjẹ láti fi lift bọ́ bá wéṣì oúnjẹ àwọn ọmọ tẹ́ fẹ́ bí àjẹ àwọn kan wéṣì oúnjẹ níbi nǹkan tó jẹ́ personal need tó bá ṣe wípé ní sì ṣe nìkan ló fẹ́ rà ẹ́ àbí fóònù kan lórí kẹbá àwọn fowó kún ẹwà hóòdù owó fóònù sẹ́fóònù ẹ̀hẹ́ pé torí pé ẹwé èso oúnjẹ oúnjẹ kọ́ lẹ́hòòdù tẹbá hóòdù oúnjẹ bó bá ṣe fóònù bá jẹun tó bá fi kú àbí tó lọ lè sọ owó lóbẹ̀ ìfẹ́ẹ̀fẹ́ àbí tó ṣe sì náà tó fi ṣekílẹ̀ wá wí so ndcp rẹ̀ níbi nǹkan tó fóònù gẹ́gẹ́ ni ó kan obìnrin sì ní ní ìsọ́pọ̀ dáadáa tó lè fi discipline rẹ̀ so tó bá ẹgbẹ́ ìyàmbá lè lójú dídí ní yàtọ̀ sí oúnjẹ pé kọ́mọ̀ ìjọ kama lòójẹ àmọ́ náà bá fàyè ilẹ̀ torí pé ara díìtì ẹgbẹ́ kó sọ́ra rẹ̀ kó sì sọ dúkìá obìnrin ọkùnrin tó fẹ́ lọ sí obìnrin tó fẹ́ lọ sí umra àbíyẹ hajj ó wá sí permission ọkọ rẹ̀ ọkọ rẹ̀ wá fún tó lè lọ ẹ dákun jọmọ ẹ jẹ́ ká wò dáadáa ó ti máa ń ṣẹlẹ̀ wípé trust yóò ti break down láàrin ọkùnrin àti obìnrin wọ́n kàn jọ ń gbé lè wọ́n kàn jọ ń gbé lè irú rẹ̀ náà ni yóò ṣẹlẹ̀ àkọ́kọ́ ẹjá dira wa tóbìnrin bá fẹ́ lọ sí ọmọra ṣé ó múra yìí tó wà ara rẹ̀ ló fẹ́ fi lọ ní àdẹ́gbọ́n rẹ̀ ló rán ní àbáwọn tẹ́kọ́ ń wà ara rẹ̀ ní báwo ni ó ṣe lọ ọmọra tó ṣe pé ọkọ rẹ̀ ò ní mọ̀ tí ó wà sọ pé rẹ̀ sọ fún ẹ ìbá kó tó lọ múra ìpútọ̀ èmi fẹ́ lọ múra o kìí sí ìgbàtọ́lá tó sọ múra sáré ò tó sọ fún un ẹ́ sọ tó bá rí pé nìsí wá múra àti wá sanwó kí lọkùnrin ní ègéǹsì kó má lọ sí ọmọ ṣé òun fi pé ah, ọwájú mi lọ ní ojóra oh, kó kára wọn bóbìnrin bá ní mínísà àti lọ sáájú tó sì lẹ́ni tí ó tẹ̀lé ẹ́ tí ó protect rẹ̀ mo sọ wípé ọkọ rẹ̀ gbọ́dọ̀ lọ ájì bí fún ọ̀rẹ́

ọlọ́run jẹ́ kẹ́mì jíjẹ́ ìdìbò dada ìjẹ́ ẹgbà pé tóbìnrin ìyẹn bá kú ìtí wo jẹ́ndì ogun rẹ̀ ó pọ̀ jù tó wo jẹ́ndì ogun jẹ́ lọ ìtò kí lọ́kùnrin ọkùnrin rẹ̀ máa lọ pé kóbìnrin má fẹ́ kan ní ṣe sí tóbìnrin bá ní nǹkan tó bá yẹ pé ìṣòro bá kọ́kọ́ kú ìtọ́kùnrin ó jẹ nínú nǹkan tó fi kalẹ̀ yẹn ó pọ̀ jù tóbìnrin ó jẹ́ nù tọ́kùnrin ó fi kalẹ̀ lọ jẹ́ kí ló wá dé tó jẹ́ yóò lé sí ní pé kóbìnrin náà máa kọ̀ǹtì pẹ̀lọ́gbé gíragíra ó gíragíra kẹ́kẹ́ ọba ló ṣe ó sí wà họ́pù pẹ̀lú ẹ̀ ó sì máa náwó rẹ̀ ee ẹ̀ ma wá ṣe ẹ mo fẹ́ fi hàn mo ti kọ́kọ́ gbé ṣọ́ọ̀bù kan mo ti wá gbé pẹ̀tẹ́ẹ̀tì kan fi hàn kọ́ ó ń kálukú ó lò gbé sí ayé rẹ̀ pẹ̀lú ìdùnnú ṣùgbọ́n kó kálukú plé róòlù rẹ̀ bí nìkan àtẹ́jọ wà so ọkùnrin náà ní ẹni reason láti kó fẹ́ fi ìyà jẹ́ pé kò ní gbà pàdé tó lórí ṣe tó bá lọ sí umura kẹta òun náà ṣiṣẹ́ umura mẹ́rin òun náà lórí iṣẹ́ owó múra rẹ̀ kí wá ní ìsọ́pàá mítà ẹni wà lọ́kọ́ tó tí kì ju owó umura àti wàhálà umura jí ó ti lọ wọ́n fúrúbẹ̀ ìfẹ́sẹ̀ àtọ́bà tó bá ti lẹ́ni tó jọba rọ́ tó tẹ́lẹ̀ ẹ́ ṣe ó lè ṣe wá lè lọ bẹ́yìn ẹ̀ẹ́ kò wá ní kò má wà lọ nítorí kó má lọ nítorí wọ́n ní kó gbà tẹ́lẹ̀ àmọ́ àmọ́ kóbìnrin yẹn náà wá wá àwọn èèyàn tí ó bá sọ̀rọ̀ kó mọ́ sí pé ẹ̀ mọ́kàrí kí n kọ́ fún ọjọ́ ni ọgbà ọgbà wá ló o tó ń ṣe ọ́ àmọ́ kọkùnrin náà mọ́ sí agbára lò ṣẹ́rí jẹmọ́ ẹ̀jẹ́ sọ fún yìí ṣẹ́rí àwọn obìnrin èṣẹ́ ẹrú fún èṣẹ́ ẹrú pọ̀tàwọn yẹ́ ti rò gbégbé ẹ̀dùn gbégbé pọ́kùnrin láṣẹ ẹ̀dùn gbégbé àṣẹ kan tí ò ní ní tí ó bẹ̀kan láàlárí ìmá ń jẹ́ ìgbélẹ̀ rí o mọ́ bẹ́lú mi ń ṣe o àwọn ọkùnrin bẹ wọ́n máa ní tẹ́ẹ̀sì ìjà àwọn nǹkan ní ìtọ́lọ̀ wọn yàwó wọn tí bí òkùnkùn ní tẹ́ẹ̀sì hmm. ọkùnrin mílẹ̀ jẹ́ pé ọ̀wọ̀n láìkì ní báyìí tó lò ní tẹ́wọ̀n ló gbé báyìí ẹgbẹ́ ló ń kọ pẹ̀lú báyìí ṣé nǹkan òpó lórí rẹ kọjá báàgì báwo ẹ̀rù bàtà tó wọ ní ilé ìjọ tèmi tí mi wọ bàtà wọ́n ló mọ bàtà tó wọ fún ara ẹ̀rù fóònù tó so gbogbo nǹkan náà làwọn ọkùnrin mẹ́ta tó wọ́n tó àṣẹ jọmọ̀ wá micro every small thing ẹ́ pé ẹ́ bó ṣe lọ ẹ́ ò ní lọ lónìí yóò kàn nǹkan ní kó sòfin kó fìyà jẹ náà so káwọn ọmọ ọkùnrin náà bá tó wò rí kan ṣe wọ́n ti ní àwọn ìntẹ́sì tó wúlò jù níbi nǹkan ẹbá wọn obìnrin lè tó máa jẹ láìkún wọn bí lọ́pàá ti fẹ́ sọ kẹ́kà ara gbá wọn wọ́n ni wọ́n ti ti wọn kọ́ sọ kọ́rọjọ́ kọ́rọjọ́ kọ́ sọ fófó láàrin ẹgbẹ́ ìgbẹ́ wọ́n ṣe tẹ́ ìdúbà ti kọ́ nìkan ẹgbẹ́ òní jẹ́ ti máa lọ ẹ́

bẹ́ẹ̀ bá ti ṣe báhùn náà fún ẹ̀nà èèyàn ní níbi lọ́dọ̀ òbí ní sí ó báhùn yẹ́ tẹ́kẹ́ kí ẹ̀hùn kò lè tó bẹ́ẹ̀ so ṣe tó bá ní pé ká wà òbí dẹ́ntẹ̀ ká tẹ̀lé àwọn ok pé ipa wo ni gbọ́ ọ̀pẹ̀lẹ̀ nípa olúfẹ́ kúrò múlé dúró. ó kè pé ipa àwọn ni àṣẹ pé kóbìnrin tẹ̀lé ọkọ ẹ̀ ló fẹ́ kó níbi múlòdó ó ní ipa ńláńlá ẹgbẹ́ ìsọpa rẹ̀ fún ní ṣẹ́rí in any union in any setup tẹ́yàn bá ti jù èèyàn kan lọ ẹgbọ́ ká mọ́ sọ̀rọ̀ marriage lọ tẹ́ bá wà lọ́jà tán yẹn ìsọpẹ́ lábọ́jà ìnìyàn ibi tí ma ń wúlò sí ní pẹ́sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ma ṣe ẹ ma àgírí bí life ọmọ nìyẹn ṣe rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ma ń ṣe consensus ni disagreement yẹn pọ̀ o ṣe ká tajà ṣe ká gbálẹ̀ bọ̀ tí ó wá jẹ́ àwọn kan ṣe é pé ẹ̀ níjọ gbọ́ra yíyé so níbi tẹ́ ti gbọ́ra yíyé nísìn eléògbé pé báyìí ni eléògbé pé báyìí ni ọlọ́wà gbọ́gà kalẹ̀ fúrú jọ yẹn pé ó gbọ́ nígbàtà gbọ́ra yẹn ìtìlẹ́bàjá bá sọ

ilé ìwé rẹ̀ tó ń lọ àdílékè rẹ̀ tó ò mójútó ó nígbà tó bá tó ṣó mi kó ń mójútó ẹ̀kọ́ rẹ̀ kí n tó lè ra kẹ̀kẹ́ mọ̀ kí bàbá sọ wà kí ìyá wa ló fẹ́ pàmpá ọmọ ẹgbẹ́ mẹ́dà ló ń jàrí máa sì fowó mi ara ní ra kẹ̀kẹ́ mọ̀ ṣe ẹ̀mọ̀ fún ọjọ́ lọ́mọ ní bí ayẹ̀ bá lọ lè ra kẹ̀kẹ́ fún tó bá ìpé lóòótọ́ sáàrì sí bàbá bá tẹ́kì ló bá kọ̀rẹ́ lóògbé kọ̀rẹ́ ọmọ ìyá ẹ̀ ti bá tẹ́ bàbá jẹ́ so now ibi tí ó ti kọ́mì ní of obedience lálò pé look mi ò níra ẹgẹ́ fún òsìgbọ́nà ọ̀rá ẹgẹ́ fún ẹ̀hẹ́ bọ̀ká pé ní sábá túlẹ̀ pé náà kò lẹ́nì kẹta tí ó máa maa lẹ̀ work at cross purposes ni àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹjọ́ gbọ́ra yín awọn àwọn nǹkan wà tó pé ní si ẹjọ́ sílọ ta ni decide lọ́rọ̀ lé ayé gan àwọn olóṣèlú bọ̀yé ṣẹ́rí tó bá fẹ́ ṣe wọ́n ní ẹmọgbọ́ o president presidential candidate kí ni wọ́n ń pẹ́ tó bá jẹ́ báyìí ṣẹ̀lú lọ́bájọ́ ọmọ ẹgbẹ́kọ́sẹ̀ wọ́n ní running running mate mate ni wọ́n pè wọ́n àbí wọ́n ẹjẹ́ ká wọlé tán bọ́ bá wọlé tán president vice president gáàpù tí ń bẹ láàrin president and vice president ẹni tẹ́ pé running mate kan tó wọlé tí president bá fẹ́ sáì bọ́jẹ́tì fásitì gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí gáàpù wà dáadáa nítorí pé ṣe rí tẹ́ẹ̀ bá ti wà lẹ́ni sẹ́kì ẹgbọ́dọ̀ ikọ́ gà hàn bọ́bá ti súnmọ́ra wọn ẹni ní kankan ṣe òun náà lọ́lọ́wọ́ bá ń sọ pé òkè ẹjọ́ mọ́ ìyẹn jọ́ lámàrà ayé o ẹjọ́ mọ́ ní kọ̀nsẹ́sọ́sì o ẹjọ́ láti rí àmọ́jọ́ tọ́rọ bá fẹ́ yẹjú ẹjẹ́ kẹfẹ̀ kan sọ́kà lè pípọ̀ ọ̀rọ̀ fi lágbájá kò ní òlékè dáàbù gbọdọ̀ wà àmọ́ wọn ò ní kó lò fábòsí nítòsí ìmọ̀ ń fà ní pé ṣẹ́ róbìnrin àwọn obìnrin àwọn dùn bá tí pé kọkùnrin jọ gáhùn lòun mọ̀ kọ̀ntú ẹ̀ pé máa ṣe ó lè máa bá jàgẹ́ tó pé àdẹ́dọ̀bí yẹ́ wọ́n ọlọ́run sì jẹ́ máa ṣe mo ti sẹ́ndì owó tán ọkùnrin sì lè máa ń pé jẹun dáadáa obìnrin ó máa ń mú pẹ̀lú ọjẹ́nsì pé ẹ ti sẹ́ndì owó yẹ ó ti fẹ́ close ti fẹ́ close yóò rẹ̀ ṣe tán kò ní sọ ọkọ̀ rẹ̀ gan yóò padà máa wá kájọ nígbà tó bá gbà lójú nígbà tí wọ́n wá pè mí ẹmà nígbà tó pè fúnra wọn ó ní òjẹ́ wá sọ fún mi pé sọ ọkùnrin òun nìyẹn ibẹ́ nìkan bá ti dé pé ọ̀hàn má rọ́ọ̀ṣì mi má rọ́ọ̀ṣì mi dáwò dáadáa ẹ̀hẹ́n òun náà bá ti ṣe obìnrin lè ní intelligence kò ní bí ṣùgbọ́n emotional imbalance

àmọ́ ó mìí bá sọ fún yàwó olùfọ́kọ́ rẹ̀ bí wá bínú bá sọ mọ́ kọ́lẹ̀ ọlọ́run ká kò bá sọ 1 million èyí torí pọ́hun tóhun bá ti ń bínú ó lè sọ mọ́ kọ́lẹ̀ 1000 times bí o tẹ́ wá fẹ́ ọmọ ó tẹ́ tí ọ́síkà àti ẹ̀wà ṣe mọ́ tó bá rí kọ́ gbogbo tí ń wítán jẹ́ kó díjọ́ kejì wá lóòrùn lọ́sọ́ lọ́kàn lóòrùn sọ so ìtọ́lọ́wọ̀ fẹ́ kó bírèkì kò gbé e sọ́wọ́ kò gbọ́gà rẹ̀ sọ́wọ́ ẹni tí ó tètè bírèkì ẹ̀ ẹgbọ́n ìtọ́lọ́wọ̀ fẹ́ kó bírèkì kò gbé ìkápá rẹ̀ sọ́wọ́ ẹni tí ó tètè bírèkì tó bá ṣe tẹ́tẹ́ mẹ́ta náà lọ́nà ní kaná obìnrin ó ti náà gbogbo ẹ̀tọ́ láàrin ìṣẹ́jú kan yẹ́ni mò ń ṣeré báwọn wa ní bóun bá ti ẹ̀wí ní 100 ni so ihe ọlọ́run pé rẹ̀ báyìí àkọ́kọ́ kò dá kíyàn wòṣẹ́ àmọ́ gbogbo tó wá o ń ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ó lè má ṣẹlẹ̀ ló ma tó hmm? tó bá ìgbẹ́ nǹkan ti bá ń ṣẹlẹ̀ ń kọ́ ò lóòtọ́ pé o ṣe wòṣẹ́ haramu ni àmọ́ tí wá ń ṣẹlẹ̀ ó ṣe pé tó bá wòṣẹ́ náà tẹ́lẹ̀ ń ṣẹlẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ gan náà kọ́ o lè fún èyàn wá gbọ́ pé lẹ́yìn gbàtẹ́yàn fẹ́ yàwó nǹkan o ìyàwó rẹ̀ yí ma ń bu yóò bu yóò bu ya rẹ̀ yóò bu àbá rẹ̀ yóò bu kí ní ọ̀kan pé ah, èmi ò lè gbẹ ilé ẹgbọ́n mi yé tó ẹgbẹ́ tó orí nǹkan yóò fẹ́ lè kọ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan kò sí ọ̀dún kan kọlẹ̀ kò ní ṣe manage kò mọ́ kọlẹ̀ torí ara níṣẹ́ tọ́nù mọ́ ṣe náà ni wípé béèyàn bá ẹgbọ́n yóò mọ̀ wípá síyàn pé in tó ṣe yẹn òun náà ní ṣẹlẹ̀ tọ́ dẹ́nà uh, èèyàn ọkùnrin kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ lóru lápò kọ́lẹ̀ ó fẹ́nu kọ́lẹ̀ nígbà tó wá kọ́lẹ̀ tán ó tó dárọ̀ ọkùnrin faláì ṣé obìnrin yẹn tí yóò jogún rẹ̀ àbí kò ní jogún rẹ̀ ó pín sí méjì tó bá ṣe wípé nígbà tọkùnrin yìí kọ́lẹ̀ yìí kò tí ì ní terminal illness lára kò ní àárẹ̀ kan tó ṣe yí pé àárẹ̀ yẹn ó súnmọ́ kó lè gbàgbẹ̀ gan kú tó wọ́n wé láwẹ́já sí ní káńsà láwẹ́já ní ìrànkan ẹ̀hẹ́n tó ẹgbẹ́ rúgbà tó ní terminal illness yẹn ló kọ̀ọ́lẹ̀ ìtàwọn àfáà ń sọ gẹ́gẹ́ òfin ọmọdé àfáà ní tẹ̀sán àtàwọn àfáà mi ó ní pé ẹni obìnrin sábà kọ̀ọ́lẹ̀ ní àárẹ̀ tó kùnrin ṣe tó fi kú obìnrin ẹ̀ ó jogun because tá a fẹ́ ṣe ni pé a fẹ́ díì pẹ̀lú ọkùnrin yẹn pé kó má ṣe kó mọ̀ má kọ́ọ́lẹ̀ torí kó fi lè deprive ẹ̀mí ogun ni a wà dí pẹ̀lú pé opposite tó intense òun láti kó ṣẹlẹ̀ hmm? opposite tó intense yẹn láti pé a ah, ok ó ti rẹ̀ ó ṣe lẹ̀rí ìmú bá kú ìgbẹ́gbẹ́ bá yájẹ́ ní ogún mi ló wà fi kọ́ọ́lẹ̀ tó ẹ̀pá àárẹ̀ tó rẹ̀ yẹn náà ló gbà fún obìnrin yóò jòmọ́ ẹ̀ bọ̀dọ́gbọ̀n bá rẹ̀ wọ́n bá láìpọ̀ lọ́gbà kọ̀mọ̀kọ́ òfújọ́ kejì ọwá lóhun kọ́ọ̀lẹ̀ fún ṣe kọ́ọ̀lẹ̀ ọdún kò yàwó àmọ́ òun yóò ṣe yóò ṣe rẹ̀ yóò ṣe ìdá òun ẹgbẹ́ rẹ̀ ẹ wà béèrè pé ìdá ìwò ni ó ṣe sáà ti kọ́ọ́lẹ̀ ní ìsìnbá yìí tó ti bẹ̀rẹ̀ ìdá àti kíkọ́ọ́lẹ̀ àrí ó wá kú yóò wá kọ̀ǹfàtì sí ìdá from ìdá tó so ń sọ pé èyàn lè má fẹ́ yàwó pé àrẹ́bìsí náà ní náà kìí ìmọ̀ bóyá wọ́n ti sàlàyé ọ̀rọ̀ yìí dáadáa yóò fẹ́ bá àmọ́ ṣẹ́rí àníká òsùn náà kì nítorí ìní pé nínú ẹ̀sìn tí mi ànábì gbé wà nìkà wa fàmàn rọ́gbìbà àǹsùn náà kì ẹni tó bá wá wo pé kò ṣe nìkà yìí ó wá fílẹ̀ kò ṣe nìkà nítorí pé ó fẹ́ chúùsì pé kéèmọ́ ṣe nìkà ló bẹ́ta jù lọ nítumọ̀ fàmàn rọ́gbìbà kéègbẹ́ tó fi nìkà rẹ̀ lásán that is nìkà ń bẹ celibacy ń bẹ celibacy pé kéèmọ́ kéè wá sí ìfẹ́ tóhùn bá ṣe nìká kó wá sẹ́lẹ̀bẹ̀tì ló mú súnmọ́ lọ́wọ́n ọba ju kó ṣe nìká lọ òun làdídì pé òun ò sí ńlá àwọn tán tẹ̀lé lànà rí kéè ṣe pẹ́ tí ò ṣe nìká torí pọ́bí kó òun ò lè gbé ẹrù rẹ̀ abẹ́ tí ò ṣe nìká tó bí pé bóyá òun tó ṣe lọ́wọ́n bá ń bẹ́ abẹ́ tí ò ṣe nìká tó pé kò ními rọ́gígbà ò ní ní pé èèyàn ti nǹkan lẹ̀ ó ní pé èèyàn ti nǹkan lẹ̀ èèyàn wá chúùsì nǹkan mi tó pé èèyàn ti pé nǹkan mi yẹn ló bẹ́ tá jù lọ rí tá jìmọ̀ ní ẹwọ tánà bí Ibrahim wú fún bàbá rẹ̀ ayé Ibrahim tó fún bàbá rẹ̀ arọ́gìbún àǹtà àríhà tí yá Ibrahim ṣe wà bàbá tàbí Ibrahim fún bàbá fún Ibrahim bàbá Ibrahim bàbá Ibrahim fún Ibrahim pé ṣe wọ Ibrahim ọmọ mi ṣe o fẹ́ fi òsà nílẹ̀ kó wá lọ sin Ọlọ́run ọba mi ẹ̀yìn tí ń jẹ́ rọ́gìbàdì tó kéré kọ́nà tó yóò fẹ́yàwó bàbá lẹ́yìn tó bá fẹ́yàwó kò lè kò dẹ̀ sí ìfẹ́ bọ́yá pé kíyàn máa fẹ́yàwó ló lọ́lá ju kíyàn fẹ́yàwó lọ àti ìtùgbàmù sẹ́yàn lè ṣe contract marriage ilẹ̀ kò sí anybody tẹ́yàn bá bẹ́ẹ̀ ṣe gbọ́gbọ́dọ̀ jẹ́ binding tó ń túnbẹ̀ òkútọ̀ láyéláyé àti ìjọ́ títọ̀lá kò bá dé àmọ́ pé máa fi ọfọ́dún márùn-ún máa fi ọfọ́dún mẹ́ta kò sí ọlọ́run ká ti parẹ́ ó ti wà rí láwọn àsìkò kan ọlọ́run padà parẹ́ èyàn pé obìnrin expectations èyàn wá bá téèyàn lè kọ́lẹ̀ ó wà lọ́wọ́ yìí ó wà lọ́wọ́ yìí expectation pẹ̀pẹ̀ expectation yẹn one ó bá ṣe pé nǹkan tí èyàn fẹ́ kan fẹ́ kan ti béèrè tó fẹ́nu béèrè àbí nǹkan tí èyàn sọ̀rọ̀ lọ́bẹ̀ tó ẹkan fún yẹn ní ánsà

tó bá ẹgbẹ́ ìtàn tó bá lè ní sùúrù fún kó ní sùúrù lórí ẹ̀ ló dá sọ gómìnà bá fẹ̀kan pé síbò mi ọlọ́run ẹ̀há kírun ìmáàmù lídìrún ọmọ obìnrin tí ò tí tó bí ọmọ ọdún méje ó wá yọ ìjáàbù ó wá fi irun ṣeré wájú wọn mọ̀ṣẹ́ ìrún wà bá lẹ́yìn ọmọ tó bá jọmọ kékeré ò bàrún jẹ ó lè máa rìn lọ máa rìn bọ̀ ọ̀dọ́ ìbílẹ̀ kó lọ́mọ pariwo anábì sallallahu umama

ọ̀kan bẹ̀rẹ̀ àṣà ọwà gbórí dìde ọwà ìgbọ́nà bí ìgbé ọwà gbórí padà ọwà kí ọ̀sán náà níbi gbórígbàlà yìí pẹ́ arábìnrin nǹkan kan ṣẹlẹ̀ ìlà fúnlẹ̀ yàrù tàhálà ọmọ mi ló gùn mi lẹ́yìn ó sì ń ṣeré mú ọwà fẹ́ kan lójú pàkàrí ìtọ́nà àjìlà ìfẹ́ kan lójú fẹ́ kó sí rí dáadáa ẹ̀wà ìdíta kún ọ̀sùn so ọmọ lékeré ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ẹ̀yìn fi rún ìfẹ́ ọmọ tẹ́ ń pè lọmọ ọdún mẹ́ta mẹ́rin márùn-ún kìí ṣe túláàsì ní kó fọ́fọ́ òní àátàn fi ń kọ́ wọn ni. tó ń bá ṣe bẹ́ òbánújẹ́ ọkọ àti ìyàwó tàà ní kájọ gbé róòlù wọn ọkùnrin tóhun náà wà gbé róòlù rẹ̀ kí ìyàwó rẹ̀ ó ṣe àkọ́kọ́ òní wípé àwálà abúùtẹ̀ ara bẹ́sìsì fi ń jíjẹ ilé gbígbé múmu kò lè gbé èyí ọ̀rọ̀kọ́ ní sùúrù fún díẹ̀ kéèyàn wò pé bọ́yá sọ́ọ̀lẹ̀ lóyà ni àbófẹ́ kan wà ní capacitated ni àbí kò ní kan ṣe bẹ́ẹ̀ bá rí pé àà ah, náà ó ti ń gbé tẹ́lẹ̀ ìkẹ́kànfẹ́ ṣẹ́ ni ó fún ó ní sùúrù pẹ̀lú torí pé ìkan máa ń lọ olùkọ́ tó bá ìpé láìjọba ò ti fẹ́ ìyàtọ̀ fún oúnjẹ tán gbé wá fún ọ láti ilé yín tán gbé fẹ́ ṣe jẹ́ tán báyìí kò rí mi rà kò rà mí kò dẹ̀ ní ìran tí ń ṣe èyí ó rí pọ́ọ̀tù ẹ̀ bó bá padà yá tó bá ti wò owó owó kọ́lẹ̀ yẹn lè gbọ́rọ̀ lọ́dọ̀ adájọ́ pé ẹlọ́pẹ̀ separate ní lọ́dọ̀ ilé ìyẹn lè ṣe béèyàn bá wọ́n pé ìwà lè ṣe léèyàn tí ìbáṣẹ́ ìbá lè ní sùn kó mọ fídí ara rẹ ìwọ ló fẹ̀ kan mẹ́tọ̀ rẹ tó ti dìsáì láti gbébẹ̀ ó wà tẹ̀lé àtẹ̀ tó

bẹ́ẹ̀ náà lọkùnrin náà obìnrin lè láwọn ẹ̀tọ́ kan tó ń lọ́gbà ọ̀dọ̀ ọkùnrin tó lóun bò tó ẹ̀kọ́ àwọn ẹ̀tọ́ tó bá ti gùn ni kò lè máa sọ pé kò wà ní tó bá gbé ẹ̀tọ́ tó ẹ̀kọ́ ṣe ní tí ó lè rìpọ́ọ̀tẹ̀ ó a ní ọkọ àti ìyàwó ọkọ fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ pé ṣé obìnrin náà ní tàbí pé òun ò sí ìdìmú jùlọ ó mọ́ ní ṣùgbọ́n ẹjá sọ báyìí ṣe rí ìgbà mí ń tó ṣe yí pé achieve pleasure ìgbà mí ń bẹ tó ṣe yí obìnrin nìkan lọ́kọ́ fẹ́ ṣe ń torí jẹ ìgbà mí ń bẹ tó ṣe pé ọkùnrin nìkan ìyàwó fẹ́ ṣe ń torí jẹ kí é ti gbogbo ìgbà lẹ́nu wà mújọ ìyẹn káwọn obìnrin gbọ́yé ìgbà mí ń bẹ wéṣì ń tẹ́fẹ́ ṣe yóò wà mújọ pé ẹ̀mẹ́ ìjìnlẹ̀ jọ fẹ́ sí depression ìgbà mí ń bẹ tó ṣe pé ọkùnrin fúnra ẹ̀ gan ó lè nìún náà lára torí ìjẹ́ ló fẹ́ fi ṣe ìgbà mí ń bẹ wéṣì yóò ní obìnrin náà lára torí tọkọ rẹ̀ ló ó gbọ́dọ̀ jẹ́ lẹ́bùn pẹ́tọ̀ kó ṣe èyí tí ó ṣe torí ọkọ ẹ̀ náà àti tọ́gbọ́ ẹgbẹ́ gbọ́dà kò lágbára àti léṣe yẹn náà torí ìṣẹ̀ náà ẹ̀hẹ́n ọkùnrin náà gbá káhún so mẹ́ta ni 1 èyí tó ṣe táwọn méjì ojò sí ti pleasure 2 èyí tó ṣe pèsè ọkùnrin gan ni ó ṣe pé torí pé ó fẹ́ fún ìyàwó rẹ̀ pleasure ọ̀rọ̀ ọkùnrin náà lè wà ní interest èyí tó gómìnà wà ní interest àmọ́ òun náà fẹ́ kan rẹ̀ sáré sá ọkọ rẹ̀ tó rẹ̀ ló obìnrin ò gbọ́dọ̀ wá sọ wípé ìjọ́ tó wọ̀n bá bẹ̀ kan ti ní ní pleasure dẹ ọkùnrin náà ọkùnrin náà kọ́ kó náà gbà ká mú ní lóòrùn bẹ́ẹ̀kọ́ ẹ̀hẹ́n àti tóbìnrin bá wá condition tó ṣe wípé ó yọ kọkùnrin náà tẹ̀kan ọ̀dá bá ní pé àwà ah, kò lè ṣe tí ó bá ti wá lè ṣe ọkùnrin ó wà lo ọ̀dá means mean lára rẹ̀ lára pé yóò túnmọ̀ yóò manage ìgbàgbọ́ nígbà ní tí wọ́n fẹ́ fi ìyàjẹ́ ọkọ wọn wọ́n bí ìyàjẹ́ ọkọ bá sí ní múùdù òun wà múùdù kóhun múùdù jẹ ìbámẹ́ náà bẹ tọ́kùnrin náà ní sí múùdù tó náà ṣe orí ìyàwó rẹ̀ ìbámẹ́ rẹ̀ táwọn méjì ó kẹta jọ wà ó dìgbà tó bá gbé lẹ́kù ẹlẹ́kẹta ò bá sí sọ kìí ti kọ́rọ̀ pé mi ò ṣe pé òfin ọlọ́ni mo fọ́ kọ́ wọ́n lè wọ́n ti múùdù òun àmúùdù ẹ̀yìn ọkùnrin ẹni táà màfíà lè gbogbo ọmọ sùnmí ni rẹmọ̀ mọ́sára sí ọwà tó wá kú wọ́n sàfáwọn àbá ìjọ ṣe rí ó burú já ìkan sọ pé èèyàn kú tó wọ́n ẹ̀sẹ̀ ń béèrè wípé ṣe mùsùlùmí tó gbé tó ẹ̀kọ́kùnrin bá ní a expect ìgbé ká máa rí mọ́sálásí anybody tẹ́ bá ti rí mọ́sálásí ẹwà sọ pípa ah, ṣọ́ọ̀bù ní ti máa ń kírun tó bá lọ lẹ́gbọ́sálà ní máa ń kírun bẹ́ẹ̀ àmọ́kì ìkírun lé ẹni ìyẹn tẹ́ ẹ̀ ti bá fún ìsìláàmù rẹ ìwọ tó bá ti lè dúró fún ìsìláàmù rẹ mọ́ sí ìjà náà ẹni tí bá ń parọ́ pé àà ah, mùsùlùmí ni òun náà ti síwájú pẹ̀lú ìwọ̀n ìwọ̀n mùsùlùmí ni bọ́bá jù sódà ní jọ́gọ́rọ̀ ọba jùkọ́ lọ́rùn ìwọ̀n náà ló bìkọ́ ma wọ́n máa ń ẹ̀yẹn lídì ìhò ẹ̀yìn náà ni ẹwẹ́ so any marriage bẹ́sẹ̀ àwọn ọjọ́ máa ti máa ṣe ṣe ó tọ́nú Islam ó tọ́ pẹ̀lú àwọn condition àkọ́kọ́ lásìkò tá wà yìí lásìkò tá wà yìí nǹkan ti tọ́ débi wípé àwọn ọkùnrin gan tí wọ́n fẹ́ lọ́kọ bá fẹ́ fẹ́yàwó irú nǹkan tí wọ́n níbi láti fi mójú tó yàwó ẹ ó lè fáwọn ọ̀dọ́ láti rí ká tó wá sọ fóbìnrin tó ṣe kó nǹkan olóòfẹ́ kan tí ìmọ̀ tí márèjì ń jẹ́ láti ṣírú ọwọ́ ọkùnrin báyìí yóò lè múrò obìnrin yóò lè fún àmọ́ bí tí nǹkan bá ti dáa ọ̀nà ni márèjì ọ̀nà wípé ẹni tí a fẹ́ fẹ́ yìí a fi ẹ̀ tó fẹ́ tí ó tẹ́ kí ààrẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ òun ní gbogbo àwọn òfin yẹn wà fún but lásìkò tó ṣe pé ìtìyàn ẹ̀fọ́ ọmọ kékeré ti lọ́kọ fún ẹni tó ti pọ̀ fún ààrẹ gan ṣọ́gù ni tó bá padà ṣẹlẹ̀ tán ó lè mọ́ pí ọmọ obìnrin tó torí ẹ̀ á balance á then kí ló fà kí ni àwùjọ ń sọ tó ṣe wípé káàkiri bá ṣe lè káàyẹn kọ́ solidarity ah, tí abárí ọkùnrin obìnrin kan tí ò bá ní rígáàdì fọ́kọ rẹ̀ abárí obìnrin kan tí ò ní rígáàdì fún ọdí ò ní rígáàdì fọ́kọ rẹ̀ kóbìnrin má rí bẹ́ẹ̀ nínú àwọn pọ́lí sọ́nà fi rò rí obìnrin nínú Kùránì onígbé kó pè ní kọ̀ọ̀lì táàkì ẹni tó wà họ́mbù tó wà anybody tí èyàn bá ti mọ̀ wípé bóò bá ti o ṣe tán pé tó bá fún ọ láti ẹ̀kọ́ tẹ̀lé mọ́bẹ̀ kan fẹ́ nìyẹn ẹni tó kọ́ bá lè pọ́ìntì sí nǹkan bá ń tẹ́lọ́bá yá fi jù mí lọ ní fóbìnrin bá lè pọ́ìntì sí lọ́bá yá fi jù mí lọ ní kó mọ́fẹ́ because ó máa ń lè fóbìnrin tó bá padà rí fóun bá ju ọkùnrin lọ kó gbàṣẹ lọ́dún ẹ̀ tó bá lọ́fẹ́ ọkùnrin ìdánakọ̀ wò gbókè pàtẹ̀ wá yíwọ́ sán mo lè rẹ̀sẹ̀kẹ̀ torí èjì mo lè rẹ̀sẹ̀kẹ̀ torí owó tó lọ́wọ́ mo lè rẹ̀sẹ̀kẹ̀ tó pé bọ́yá ọmọ ọba ni mo lè rẹ̀sẹ̀dẹ̀ kó tó fẹ́ àgbàlagbà ẹ̀hẹ́n ó mọ̀ ká bọ́ tó bá ní kẹta tó lè fi rẹ̀sẹ̀dẹ̀ tó bá yíwọ́ kò sáǹfà ní ikọ́ ọgbọ́kùnrin ọkùnrin àti ìyàwó jọ wà ní ìsìn wọ́n kẹta ìjọ nílà wọn bí kò ní ìgáàdì fún kí wọ́n ni wọ́n jọ pàdì àwó nígbà tí wọ́n fọ́n sí wọn síbẹ̀ òfin ọlọ́run ọba ni wọ́n ṣe kìí ní kọ́kálùkọ́ wá áfẹ́ ẹni tí ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ònílé tẹ̀lé àfẹ́ ẹni tẹ́yàn fẹ́ kéèyàn mọ̀bẹ̀ bó bá sì fẹ́ bó bá ti mọ̀ pé tó mọ̀ tẹ̀fẹ̀ kan sílẹ̀ kóò náà lọ wẹ́ni tó tẹ̀ láìsẹ̀ ìwọ́n náà lè wẹ́ni tí wọ́n ó gbọ́ ọ̀sùn lẹ́nu àti rọ́sì làwọn èèyàn ti máa ń pa tẹ́rẹ́ ìṣẹ́ ìtàlẹ̀ pẹ́kọ̀ fọ́kọ̀ rẹ̀ rìgáàdì o ń fọ́gà rẹ̀ rìgáàdì níbi tó ti ṣiṣẹ́ yẹta ní máa sọ fún àtọ́mì pé torí pé òun ráfà lọ́dẹ̀ẹ́lẹ́ ló fi fún ẹ̀hẹ́ ó bí bó ti bò kìí kan mẹ́tò fi ní rìgáàdì eléyìí náà fún náà rìgáàdì jẹ́ ọlọ́run ní kó fún kó náà sì pọ́lé ọlọ́run ah. èyàn bírèkì plate ó fẹ́ lọ wá bọ́ ó wá bírèkì plate ó wá kẹ̀ síbẹ̀ létà ó wá pé ah ìdóhùn ṣe ò dá ó débẹ̀ ó bá pé ẹni ìfi kó bẹ̀kí ní oṣù ọ̀dà ìdí ó sì lè abóyìn yóò fojú wo pé ńgbà tó ń fẹ́ rà èló ló jẹ́ èló ló jẹ́ tó bá wò èyí tó bá wá jẹ́ yóò wá fi dédé àmọ́ntí owó yẹn ṣe sọ́dákọ̀ ọ̀bí àfẹ́fẹ́ tó labọ́ wípótọ̀ kọ́lọ̀ ọba kó fi sínú dáadáa rẹ̀ jọ́ ó wáyé gbogbo ẹbá jẹ́ 5,000 ìjọ 500 ìjọ 100 naira ìjọ ríngà tí ó fi pẹ́ ẹgbẹ́tọ̀ oyọ́kú kọ́lọ̀n tí ó jẹ́ kí ládà rẹ̀ bẹ́ni tó lábọ́ yóò lè ṣe nù ah, kéèyàn fẹ́ christian àkọ́kọ́ ṣẹ́rí kò advisable ọmọ tẹ́ ń sọ pé wọ́n ní yóò bá jẹ̀sí rẹ̀ yóò lè kí ọmọ ọkùnrin tẹ́ ń wí ìgẹ̀ẹ́sí ń gẹ́dà tó ń gẹ́gbì

àfẹ́ntí bá ń sẹ́ẹ̀sì tó mọ̀ pé òun trust ẹ̀sìn tòun pé ọmọ yìí yóò sẹ́ẹ̀sìn gidi yóò ìsẹ̀gìn débi pé yóò gbàgbé kìfẹ́ntì rẹ̀ pátápátá because ẹ̀rí ẹbá ara kẹ́ẹ̀sì gbogbo àwọn èèyàn tán jẹ́ mùsùlùmí ẹgbẹ́ jẹ́ kéde ní tẹ́gbẹ́rẹ́ tí sẹ́ẹ̀tẹ́lẹ̀ tán jẹ́ mọ́lá ní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ náà padà ń lọ sẹ̀lẹ̀ padà ó bá ti ní pírọ́blẹ̀mù padà fáwọn ọmọ ọlọ́pàá tráìlẹ̀ mùsùlùmí pọ̀ kọjá mọ́ wá kí sẹ́ẹ̀kẹ́ káàkiri mádàmà rà rẹ̀ rákùnfẹ́ mùsùlùmí bẹ́lẹ̀ ò bá ti wo ọmọ ọgbọ́n ò bá fẹ́ ọ ti sọ fún ẹkọ́ òfìbò ọmọ mi báyìí ni kìníkà báyìí ni kìníkà bó bá fi bẹ̀rẹ̀ george báyìí báyìí máa ń pẹ̀lẹ̀ máa sì gbọ́ ọmọ ni kó sáyìn èyí ò ní gbogbo bẹ̀ àmọ́ kó bẹ̀ kan fájì tó wà nínú then ó kù bí wẹ́ṣọ̀ mẹ́ta ní wọ́n ní nígbà tọ́kọ àti ọkọ ọkọ àti ìyàwó bá láti pọ̀ tí ìyàwó bá wà comfortable tó gbó láwọn issues pẹ́ early pregnancy bóyá oyún and ah, ah, then ìyàwó ìdẹ́dì náà ọkọ rẹ̀ before pregnancy ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ wà lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ ní wà lórí ẹ̀ tó mẹ́rin bá ti ní valid reason ẹgbẹ́ láàrin òun àtọ́ lọ́run ọmọ pọ̀ ní valid reason tọ́ ìrúsẹ́sẹ̀ then wọ́n ní àwọn àwọn tàbí ń gbé tàbí ní bí ọmọ méjì sọmọ mẹ́ta tí wọ́n ti lè ṣe nìká pé tí wọ́n ṣe nìká tẹ́lẹ̀ tọ́ wọ́n ṣe nìká tẹ́lẹ̀ wọ́n kàn jọ ń nígbàtí àjọ ọmọ méjì ọmọ tàtọ̀ as far as sharia is concerned so then wọ́n lẹ́ni tí ò lè ṣé ẹnìkan lè bá gbàwẹ̀ tí bá ń fọmọ lọ́yẹ̀ ní sẹ́nìkan lè bá gbàwẹ̀ àbóǹgbẹ̀rẹ̀ ni ó sọ fúnra rẹ̀ ẹlòmí ò lè bọ́ gbà áhùn ẹlòmí ò lè bọ́ àfi tó bá ṣe rí pé ìwọ bá ní kọ́ndíṣàn gbogbo òtí ẹ̀ lè gbàwẹ̀ rárá tó wà ṣe pé ìwọ ló fún yàn lóúnjẹ on behalf of àwọn tó lè gbà yín ẹ̀hẹ́n àbí kó ṣe rí pé ó sàn padà fẹ́ kó bá lè gbàwẹ̀ lẹ́yìn tó bá wù ọ̀nà méjèèjì ẹ mọ́ bínú àwọn kọ́ṣà tó wà nígbà yín náà